ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ẹni tí a bí nípa ọlọ́run a ó kà látinú ìwé Jòhánù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkàndínlógún ó kà báyìí pé a mọ̀ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni a ti wá àti pé gbogbo ayé pátápátá wà lábẹ́ èṣù. kò yé Ugo ìdí tí Ada fi ń jẹ́ ẹni tí ó ní ìwà ẹ̀ka sí àwọn ọmọ orogún rẹ̀ àwọn ọmọdé yìí wọ́n tilẹ̀ jẹ́ oníwà tútù ẹni tí kò lè ṣe ènìyàn ní ibi tí kò sì ní olùrànlọ́wọ́ kankan síbẹ̀ adá a máa fi ọwọ́ líle mú wọn a sì máa hùwà bí ẹni tí kò láàánú sí wọn ó tilẹ̀ lé dójú ẹ̀ débi wípé ní ọjọ́ kan ọ̀kan nínú àwọn ọmọdé yìí lọ sí ilé ìwé ó sì kọ̀ láti padà wá sílé pẹ̀lú ọkọ̀ tó máa ń gbé wọn wá ó yàn láti dúró sí ilé ìwé kí ó sùn sí ibẹ̀ kí ó sì má jẹun jù kí ó padà sí ilé nínú ìkórìíra orogún ìyá rẹ̀ ọ̀ràn yìí kò tilẹ̀ lè yé Hugo ìdí tí Ada fi ń hùwà bẹ́ẹ̀ nítorí wípé Hugo ti di ẹni tí a bí nípasẹ̀ Ọlọ́run síbẹ̀ Ada kò tíì di àtúnbí ó sì jẹ́ ẹni ayé yìí. ẹnikẹ́ni tí a kò bá bí ní ipa Ọlọ́run ó jẹ́ ti ayé yìí. níwọ̀n ìgbà tí ẹnikẹ́ni bá sì wà ní inú ayé yìí ó wà lábẹ́ ìdarí ọmọ ayé yìí ẹni tí í ṣe Sátánì ẹni ibi ni. nígbà tí ẹnikẹ́ni bá sì wà ní abẹ́ ìṣàkóso Sátánì a máa ṣe ohun ibi nígbà ènìyàn bá wá di ẹni tí a bí ní ipa Ọlọ́run a máa ṣe àwọn ohun rere nítorí wípé rere ni Ọlọ́run ẹnikẹ́ni tí ó bá wà ní abẹ́ àkóso Sátánì ẹni búburú ni ó wà ní ọwọ́ rẹ̀ láti ṣe irú ẹni bẹ́ẹ̀ bí ó bá ṣe fẹ́ ìwọ kò sí ní abẹ́ àkóso sátánì mọ́ nítorí wípé nísinsìnyí àti bí ọ ní ipa ọlọ́run ọlọ́run sì ti fún ọ ní àṣẹ lórí gbogbo agbára sátánì ẹ lè rí eléyìí nínú ìwé lúùkù orí ìkẹwàá ẹsẹ̀ kọkàndínlógún máa lọ sínú ayé lónìí pẹ̀lú ọkàn titun pé ọlọ́run ni bàbá rẹ àti wípé kò sí ohunkóhun tí ó lè ṣẹlẹ̀ sí ọ nípa èsì. ó wà láti máa bẹ̀rù sátánì àti àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn ni wọn ò máa bẹ̀rù rẹ̀. bákan náà rántí pé jíjẹ́ ọmọ ọlọ́run túmọ̀ sí wípé òun gbọ́ràn sí ọlọ́run lẹ́nu. àdúrà mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run bàbá fún pé o gbà mí là mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ láti wá sí iwájú rẹ gẹ́gẹ́ bí ọmọ mo gbàdúrà pé kí o máa ràn mí lọ́wọ́ ní ìgbà gbogbo láti rìn nínú ìmọ̀ yìí àti láti má ṣe gbàgbé wípé irú ẹni tí mo jẹ́ ní inú rẹ ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Tẹsalóníkà kìíní orí ìkíní di orí ìkẹta First Thessalonians chapter one through chapter three ẹ máa bá wa ká lọ. ìwé kìíní Pọ́ọ̀lù sí àwọn ará Tẹsalóníkà Tẹsalóníkà kìíní orí kìíní. èmi Pọ́ọ̀lù àti Sílífánù àti Tímótì ni à ń kọ ìwé yìí sí ìjọ Tẹsalóníkà tí í ṣe ìjọ Ọlọ́run Baba àti ti Jésù Kristi Olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà máa wà pẹ̀lú yín à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí gbogbo yín a sì rántí yín nínú àdúrà wa nígbà gbogbo nínú àdúrà wa sí Ọlọ́run bàbá wa à ń rántí bí ìgbàgbọ́ yín ti ń mú kí ẹ ṣiṣẹ́ tí ìfẹ́ yín jẹ́ kí ẹ ṣe akitiyan tí ìrètí tí ẹ ní nínú Olúwa wa Jésù Kristi sì mú kí ẹ ní ìfaradà. ẹ̀yin ará àyànfẹ́ Ọlọ́run a mọ̀ pé Ọlọ́run ni ó yàn yín nígbà tí a mú ìyìn rere wá sí ọ̀dọ̀ yín a kò mú un wá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nìkan ṣùgbọ́n pẹ̀lú agbára nínú ẹ̀mí mímọ́ ni àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó dáni lójú ẹ̀yin náà kúkú ti mọ irú ẹni tí a jẹ́ nítorí ti yín nígbà tí a wà láàrin yín ẹ̀yin náà wá ń fara wé wa ẹ ti ń fara wé olúwa láàrin ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ẹ gba ọ̀rọ̀ ìyìn rere tayọ̀tayọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ẹ wá di àpẹẹrẹ fún gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà ní macedonia àti akaya. nítorí ẹ̀yin ni ẹ tan ìyìn rere ọ̀rọ̀ olúwa káàkiri kì í ṣe ní macedonia àti akaya nìkan ṣùgbọ́n níbi gbogbo ni ìròyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run ti tàn dé kò ṣẹ̀ṣẹ̀ tún ní pé à ń sọ ohunkóhun mọ́ nítorí wọ́n ń sọ bí ẹ ti ṣe gbà wá nígbà tí a dé ọ̀dọ̀ yín àti bí ẹ ti ṣe yí padà kúrò nínú ìbọ̀rìṣà láti máa sin ọlọ́run tòótọ́ tí í ṣe ọlọ́run alààyè àti bí ẹ ti ń retí Jésù ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí a jí dìde nínú òkú tí ó yọ wá kúrò nínú ìbínú tí ń bọ̀. Tẹsalóníkà kínní orí kejì. ará ẹ̀yin fúnra yín mọ̀ pé wíwá tí a wá sọ́dọ̀ yín kì í ṣe lásán gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lẹ́yìn tí a ti jìyà tí a ti rí ẹ̀gbin ní Fílípì ni a fi ìgboyà nípa Ọlọ́run wá tí a sọ̀rọ̀ ìyìn Ọlọ́run fún yín láàrin ọ̀pọ̀lọpọ̀ àtakò nítorí pé ọ̀rọ̀ ìyànjú wa kì í ṣe ohun ìṣìnà bẹ́ẹ̀ ni kì í ṣe ohun èérí tàbí ti ìtànjẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti kà wá yẹ tí ó fi iṣẹ́ ìyìn rere lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ kì í ṣe láti tẹ́ ènìyàn lọ́rùn bí kò ṣe pé láti tẹ́ Ọlọ́run tí ó mọ ọkàn wa lọ́rùn nítorí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a kò wá pọ́n ẹnikẹ́ni a kò sì wá ṣe àṣehàn bí ẹni tí ìwọra wà lọ́kàn rẹ̀ a fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni a kò wá ìyìn ènìyàn ìbáà ṣe láti ọ̀dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní ipò láti gba ìyìn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Kristi ṣùgbọ́n à ń ṣe jẹ́jẹ́ láàrin yín àní gẹ́gẹ́ bí obìnrin alágbàtọ́ ti ṣe ìtọ́jú àwọn ọmọ tí ó ń tọ́jú bẹ́ẹ̀ ni ọkàn wa fà sọ́dọ̀ yín kì í ṣe ìyìn rere nìkan ni a fẹ́ fún yín ṣùgbọ́n ó dàbí ẹni pé kí a gbé gbogbo ara wa fún yín nítorí ẹ ṣọ̀wọ́n fún wa. ará ẹ rántí ìṣòro àti làálàá wa pé tọ̀sán tòru ni à ń ṣiṣẹ́ láti gbọ́ bùkátà ara wa kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára nígbà tí à ń wàásù ìyìn rere Ọlọ́run fún yín ẹ̀yin gan lè jẹ́rìí Ọlọ́run náà sì tó ẹlẹ́rìí wa pé pẹ̀lú ìwà mímọ́ àti òdodo àti àìlẹ́gàn ni a fi wà láàrin ẹ̀yin tí ẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bí baba ti rí sí àwọn ọmọ rẹ̀ ni a rí sí ẹnìkọ̀ọ̀kan yín tí à ń gbà yín níyànjú tí à ń rọ̀ yín tí à ń kìlọ̀ fún yín nípa bí ó ti yẹ kí ẹ máa gbé ìgbé ayé yín bí ẹni tí Ọlọ́run pè sínú ìjọba àti ògo rẹ̀. nítorí náà àwa náà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí nígbà tí ẹ gba ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ lẹ́nu wa ẹ gbà á bí ó ti rí gan-an ni bí ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ gbà á kì í ṣe bí ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ náà sì ń ṣiṣẹ́ nínú ẹ̀yin tí ẹ gbàgbọ́ nítorí ẹ ti di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù ní ilẹ̀ Jùdíà nítorí irú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ àwọn Júù ni ẹ̀yin náà jẹ lọ́wọ́ àwọn ẹ̀yà tiyín àwọn Júù yìí ni wọ́n pa Olúwa Jésù àti àwọn wòlíì tí wọ́n sì fi inúnibíni lé wa jáde. wọn kò ṣe ohun tí ó wu Ọlọ́run wọ́n sì ń lòdì sí àwọn ohun tí ó lè ṣe ènìyàn ní àǹfààní wọ́n ń ṣe ìdínà fún wa kí a má bàa lè wàásù fún àwọn tí kì í ṣe Júù kí wọ́n má bàa rí ìgbàlà kí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn bàa lè kún ṣùgbọ́n ìbínú Ọlọ́run ti dé sórí wọn. ẹ̀yin ará nígbà tí a kúrò lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a pínyà nípa ti ara síbẹ̀ ọkàn wa kò kúrò lọ́dọ̀ yín ọkàn yín tó ń fà wá gan-an ni a fẹ́ wá sọ́dọ̀ yín kì í ṣe ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ni èmi Pọ́ọ̀lù ti fẹ́ wá ṣùgbọ́n Sátánì dì wá lọ́wọ́ nítorí tí kò bá ṣe ẹ̀yin ta tún ni ìrètí wa ayọ̀ wa àti adé tí a ó máa fi ṣògo níwájú Olúwa wa Jésù nígbà tí ó bá farahàn ẹ̀yin ni ògo wa àti ayọ̀ wa. Tẹsalóníkà kínní orí kẹta. Nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ a pinnu pé kí ó kúkú kù àwa nìkan ní Atẹ́nì. ni a bá rán Tímótì sí yín ẹni tí ó jẹ́ arákùnrin wa àti alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ ìyìn rere ti Kristi kí ó lè máa gbà yín níyànjú kí ìgbàgbọ́ yín lè dúró gbọ̀nyìngbọ̀nyìn kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ ní àkókò inúnibíni yìí nítorí ẹ̀yin fúnra yín mọ̀ pé onígbàgbọ́ ní láti rí irú ìrírí yìí. nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a ti sọ fún yín tẹ́lẹ̀ pé a ní láti jìyà bẹ́ẹ̀ ni ó sì rí bí ẹ̀yin náà ti mọ̀ nítorí náà èmi náà kò lè fi ara dà mọ́ ni mo bá ránṣẹ́ láti wá wádìí nípa ìdúró yín kí ó má bàa jẹ́ pé olùdánwò ti dán yín wò kí akitiyan wa má bàa já sí òfo. ṣùgbọ́n nísinsìnyí Tímótì ti ti ọ̀dọ̀ yín dé ó ti fún wa ní ìròyìn rere nípa ìgbàgbọ́ àti ìfẹ́ yín ó ní ẹ̀ ń rántí wa sí rere nígbà gbogbo àti pé bí ọkàn yín ti ń fà wá bẹ́ẹ̀ ni ọkàn ti àwa náà ń fà yín. ará ìròyìn yìí fún wa ní ìwúrí nípa yín nítorí ìgbàgbọ́ yín a lè gba gbogbo ìṣòro àti inúnibíni tí à ń rí nítorí pé bí ẹ bá dúró gbaingbain nínú olúwa ní ìsinsìnyí a jẹ́ pé wíwà láàyè wa kò jẹ́ lásán nítorí pé ọpẹ́ mélòó ni a lè dá lọ́wọ́ ọlọ́run nítorí yín lórí gbogbo ayọ̀ tí à ń yọ̀ nítorí yín níwájú ọlọ́run wa à ń gbàdúrà kíkankíkan tọ̀sán tòru pé kí a lè fi ojú kàn yín kí a lè ṣe àtúnṣe níbi tí ìgbàgbọ́ yín bá kù kí ó tó. ǹjẹ́ nísinsìnyí kí ọlọ́run bàbá wa fúnra rẹ̀ àti olúwa wa jésù kí ó tọ́ ẹsẹ̀ wa sí ọ̀nà dé ọ̀dọ̀ yín kí olúwa mú kí ìfẹ́ yín sí ara yín àti sí gbogbo ènìyàn kí ó pọ̀ sí i kí ó sì túbọ̀ jinlẹ̀ gẹ́gẹ́ bí tiwa ti rí sí yín kí olúwa fi agbára fún yín kí ọkàn yín lè wà ní ipò mímọ́ láì ní àléébù níwájú ọlọ́run bàbá wa nígbà tí olúwa wa jésù bá farahàn pẹ̀lú gbogbo àwọn ẹni mímọ́ rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.